والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من بلوى الفيتو فتن الله أنفسنا وقوة pé ìyàtọ̀ láàrin ọmọ tó kù kọ́kọ́ bí àti ọmọ tó bí káyìn wípé àkọ́bí ọmọ ìpín tiẹ̀ ọgbọ́dọ̀ olùgbọ́gbọ́ ìdí àbíkàn lọ ẹ̀ríkẹ́ ńgbà míì àkọ́bí ọba lè ti bí àwọn ọmọ tó ń dàgbà ju àfikún bàbá rẹ̀ lọ. ìwọ́n ló ẹlẹ́dàá wa nínú bó ti ṣe gbé ètò fún ọgbọ́n kalẹ̀ ìtàkọ̀dé ọgbà ọ̀nà làbíkàn ọgbà. kò sí ìyàtọ̀ láàrin ìyàwó àkọ́kọ́ àti ìyàwó ìkejì àti ìyàwó àkọ́kọ́ gbà ọ̀nà ìyàwó kejì ọgbà. bẹ́ẹ̀ ni kò sí ìyàtọ̀ táàrin tí ẹ̀gbọ́n àti àbúrò ọgbà irun tó bá tọ́ sí ẹ̀gbọ́n tọ́jọ́ kan ni irú rẹ̀ náà ni wọ́n sọ fábúrò ẹni náà jọ́kan ni irun tó bá tọ́ sí ẹ̀gbọ́n tọ́jọ́ bẹ̀rẹ̀ ẹni náà ni wọ́n sọ fábúrò eléyìí tọ́jọ́ bẹ̀rẹ̀ báyìí lólu ẹlẹ́dà tó ti ṣe bí òfin eléyìí tó de báwo láti ṣe máa pín ogún kalẹ̀ lábẹ́ náà wọ́n máa yà lábòsí kó tó di kó kú kó wá jẹ́ pé gbogbo àwọn ibi tí òǹkọ́wọ́ pamọ́ sí wọ́n máa ti béèrè pé talẹ́ni tá a lè kó rẹ̀ fún tó bá di pààrọ̀ ọmọ wọ́n látàrí kó kú wọ́n látàrí kó sọnù bọ́yá látàrí nǹkan míì kò sí kú kò sọnù mọ́ ń sáré ọ̀jọ̀ ń tọ́ àlàyé má àlẹ́ ń ta owó rẹ̀ fún. wọ́n lọ pa bọ́ọ̀lù pé ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni wọ́n kó dúkìá rẹ̀ fún. kódà tó fi pé lọ́jọ́ tó ń ṣe báà wọ́n mà ọyọ́ padà tó yàwó mi láyé rẹ̀ ṣùgbọ́n obìnrin nìkan náà lóbìnrin ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n ti fi orúkọ rẹ̀ wọ́n ti fi sílẹ̀ láti jẹ́ ẹni tó ṣe wípé nígbà tó bá kú ni wọ́n kó dúkìá rẹ̀ fún tó ló wá bá padà lọ kọ́ ipò tìfẹ́yàwó mi láyé rẹ̀ tó tó di kó kó láyé tó rò pé tí wọ́n bá kó dúkìá rẹ̀ fún bẹ́ẹ̀ nílé ìfowópamọ́. fún ìyàwó rẹ alákọ̀ọ́kọ́ tó kú kọ lẹ̀ nínú ìyàwó mẹ́wàá tó bá owó bẹ̀rẹ̀ wọ́n ti pè méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ ọkọ wọn tó rò pé iye ẹni tó kówó nínú wọn lè ju nínú mẹ́ta gan ọ̀kan nu wọn pé yí iná wọ ọkọ àwọn tí ń bẹ níbẹ̀ torí wọ́n yà á wọ́n gba àwọn yòókù ní obìnrin kan lọ́wọ́ tí wọ́n jẹ́ kó ní wọ́n máa darí ìgbésí ayé wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá sí má wọ́n máa yọ owó wọn tó sọ wọn fún wọn ní yọ ti sàrà fún wọn mẹ́jọ ni tó ti ni ìgbà tí ọwọ́ ìgbésí ayé rẹ kódà tó àwọn nǹkan wà tó wọn bẹ lọ́dọ̀ rẹ tí ń sàmì sí pé wọn ló ní nǹkan báyìí wọn ló ní nǹkan báyìí gẹ́gẹ́ bí ìwé ilé gẹ́gẹ́ bí ìwé ilẹ̀ gẹ́gẹ́ bí ìwé mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn gbé sọ́dọ̀ obìnrin kan o wọn gbé sọ́dọ̀ obìnrin kan eléyìí ò sínú nǹkan tí wọn máa fi fìfẹ́ àwọn obìnrin orúkọ wọn hàn lé mà yóò sì hàn àwọn tó kú lé mà torí ẹ̀ wọn gbé ìwé ilé ìwé ilẹ̀ wọn gbé sọ́dọ̀ obìnrin kan nítorí pé tó ọba ti gbé sọ́dọ̀ rẹ̀ tí kò bá fi lọ mú ọ lọ lójijì pín ìdọdájú nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ òun náà ní pẹ̀lú wọn yóò ṣe ẹnu rẹ̀ yóò ṣe ní déédéé síbí ni kò ní sọ fẹ́nikẹ́ni kọ́dọ̀ làwọn nǹkan yẹn wà ẹ wá lè pẹ̀lú rẹ̀ máa túlé ẹ máa tú gbogbo nǹkan pẹ̀ ń wá ìwé ìsọ́gbà ń kọ́ ìwé ìsọ́gbà ń kọ́ tó ti jẹ́ pé ọ̀dọ̀ tiẹ̀ lọ́wà kọ́dà nígbà tó lọ tó dé àwọn owó tó ń pa ilé tó kó pamọ́ sí ilé ìfowópamọ́sí ẹgbẹ́ lílọ máa kó wa lọ́jọ́ ọjà sí wípé àpò tó ń kó pamọ́ sí yàrá rẹ̀ lọ́wà nítorí kó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó ti pé ọkọ̀ gbó wọlé lálẹ́ ìgbà tí ló fi má ọkọ̀ sàlẹ̀ yìí èsì pé àwọn ọlọ́pàá wọn ṣùgbọ́n àpamọ́ tọkọ gbé wọlé gbogbo ló kúnnà rẹ̀ ní ìgbà tí ìyàwó ti kọ́kọ́ rí pé ọkọ kú ọkọ sì níyàwó mẹ́rin ìyàwó tó wá wà lọ́dọ̀ rẹ̀ kó n ti ṣe rí i pé ọkọ ti dákẹ́ ìlú pọ̀pọ̀lọpọ̀ ọkọ kú ọkọ kú yẹn wọ́n máa sunkún ẹkún èké ni ẹkún èké ni tó bá ní tó lè palẹ̀ náà kọ́ palẹ̀ rẹ̀ mọ́ná olùbá sí àpamọ́ lọ́ba rí pé ah owó rẹ̀ láyé gbà yẹn ó sì ní ìgbà hundred thousand naira ọkọjà gbo mílíọ̀nù rọ́dà máa pariwo ní ìsìn subhanallah ìyàwó kọ́kọ́ gbé owó ọ̀sá lọ ìwọ́tọ́kọ rẹ kú ìwọ́tọ́kọ rẹ kú ó sì sá lọ ọ̀rí má ọ̀tọ́ gbówó pamọ́ ní ẹ̀rọ tó ti sá ṣe ń dọwọ́ ìyálẹ̀ tó náà bá dé tó bá gbogbo ọ̀nà tó ti dá oṣù máa láàánú lolú ẹlẹ́dàá wọ́n ní bí wọ́n bá lọ lógún ọdún ìjọkan ló ba àbálọ àbábọ̀ àti rí padà tù torí ẹ ẹnìkan oníkọ́ ọmọ nífẹ̀ẹ́ ìyàwó ẹ o ẹnìkan oníkọ́ ọmọ máa fa mọ́ ọ ẹnìkan oníkọ́ ọmọ máa lọ́mọ́ ọ àmọ́ àwọn nǹkan wọ̀nyí sọ́ra ikú ń bẹ bàbá mi ti kú ní ìṣó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún àti ìyàwó kan ló jíwèé lége òun náà wàá mọ̀ pé ẹ̀mí ẹ̀ ní kùn lọ títí tó lẹ́yìn ikú ọkọ òjò ọdún mélòó lọ́dún náà bá kú ẹ dákun ìwé tá a gbé pamọ́ fojú hàn àbí òní fojú hàn ìwé padà fojú hàn àwọn ìyàwó ló fi kọ́ lẹ̀ torí di eléyìí olúwa mọ̀jà àtúnṣe o olúwa kò wa lọ́kàn nínú àwọn tó pé gbogbo ẹni tá a bá tò wọ́n fẹ́ràn wa dénú wọn ò ní jẹ́ kí wọ́n kàn fẹ́ràn wa lójú ayé lásán سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك